ẹ̀yin olólùfẹ́ fíìmù orogún ẹ kú ojúlọ́nà apá kejì fíìmù náà o mo lérò wípé púpọ̀ lára wa ti wo fíìmù orogún apá kìíní fún àwọn tí kò bá ti wo eré náà ẹ gbìyànjú láti wò ó lórí youtube níbẹ̀ ni wọ́n ti ń show rẹ̀ ẹ tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo fíìmù orogún apá kejì torí láìpẹ́ láì jìnnà apá kejì eré náà yóò jáde nítorí náà ẹ tara ṣàṣà kí ẹ máa bọ̀ lórí chánẹ́ẹ̀lì wa o torí àǹfààní tí ẹ ó máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì eré náà bá ti jáde lónìí a ó máa sọ̀rọ̀ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù orogún ní tèmi o òṣèré tí èmi nífẹ̀ẹ́ sí ni Mide Martins òṣèré tí ẹ̀yin bá nífẹ̀ẹ́ sí ẹ tẹ̀ sínú comment section àti ìdí kan pàtó tí ẹ̀yin ti nífẹ̀ẹ́ òṣèré náà lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ tẹ subscribe button kí ẹ bá lè máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ ìdùwà etí tẹ fi ń gbọ́ wa kò ní dì í.